إلينا من الفتوات شر كتاب التوحيد الشيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى رحمة واسعة إبتي أبدو أولاني باب في الشيخ رحمه الله تعالى في موقع قليل باب التعظيم في القدر باب ليتي يوم شعر إخوة نفع أوتي وتقو قدر أوتي وي لوري ليني وتبي ميجي في الله سين أبي أوتي في الله باب ليتي أوتي جرميني òun náà ni báàbù ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́run tààlà tí wọ́n pe àpọ́lé rẹ̀ ní báàbù màjá àti mùsọ̀mùrí báàbù ni ó fẹ́ ṣe àlàyé fún wa nǹkan tó wá nínú àwọn òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa ìpìlẹ̀ ẹbọ àwọn náà ni pé àwọn èèyàn wọ́n rí àwọn èèyàn kan ní ẹni dáadáa àwọn àwọn pé nǹkan táwọn lè máa fi rántí wọn òun náà ni kí àwọn ya àwòrán wọn kalẹ̀ kí àwọn wọn kalẹ̀ táwọn bá ṣe léyìí àwọn ẹni dáadáa yìí àwọn ti wọn. ibẹ̀ náà ni ẹbọ ti bẹ̀rẹ̀ ilé àti ṣàlàyé ẹ̀ nígbàtí a ń ṣe àlàyé báàbù alkùlù ìsọ̀lẹ̀ṣìn a ṣe àlàyé ẹ̀ pé ìdí ẹbọ ní àbí sábàbù ṣe kìbàní adam fi kùlù ìsọ̀lẹ̀ṣìn nǹkan tó ṣokùnfà kí ọmọ ẹbí yẹn di ẹni tó ń ṣẹbọ òun náà ni kọjá àlà ní pa àwọn tí wọ́n jẹ́ ní dáadáa tí a bá ti wà kó wa nísìnyí àwọn pé à ń gbẹ́ ìwé àwọn pé à ń ya àwòrán ó tún ti gbé ojú mi wá tó yàtọ̀ sí ojú tó gbé wá ní ìpìlẹ̀ àwọn èèyàn lásìkòtà wà yìí oríṣiríṣi ọ̀nà náà ni wọ́n fi ń gbà ya àwòrán àwọn kan ṣì ń bẹ tó yẹ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ta tí ń sọ̀rọ̀ àwọn ń gbẹ́ ìrè ni bóyá èrè eré tí wọ́n gbà pé gbígbẹ táwọn ń gbẹ yìí àwọn fẹ́ fi ṣe decoration sínú ilé ni àwọn míì sì gbẹ lórí àníyàn pé àwọn èèyàn kan tí wọ́n ṣiṣẹ́ takuntakun nínú ìlú a kò gbọ́dọ̀ gbàgbé wọn ọ̀nà táàfi nígbàgbé wọn òun náà ní ká wo àdúgbò tí àwọn èèyàn máa ń sábà gbàbẹ̀ tó jẹ́ sẹ́ńtà ní ká gbẹ́ ìlé wọn síbẹ̀ gbogbo ọgbà tí àwọn èèyàn bá ti kọjá láwọn àdúgbò yìí ó máa rí wọn eléyìí yóò máa jẹ́ kí wọ́n ti wọ̀ bákan náà ayé àwọn ẹlòmíì tó ṣe pé àwọn òbéèrè ṣùgbọ́n nǹkan tí àwọn gbé táyà àbí sínú ilé wọn òun náà ni àwòrán àwọn tí wọ́n gbà lápá wọn tó ṣe pé àdìsọ́kàn ẹlòmíì nínú àwọn èèyàn wọ̀nyí òun náà ni pé bí àwòrán yẹn ṣe ń bẹ nínú ilé yóò máa ṣe sábà bí omi fún àwọn yóò sì máa lé abúkù fún àwọn àwọn ẹlòmíì wọn fi mọ nínú ilé nìkan wọ́n tún lẹ̀ mára mọ́tò ẹlòmí tẹ bá wọ ní mọ́tò rẹ̀ ẹ ti rí àwòrán ṣéhùn lágbájá ṣéhùn tàbẹ́dù ó ti lẹ̀ sára mọ́tò rẹ̀ ẹlòmí sì ní òun ti ẹnu pípọ́ òun káàkiri níbi tí àwòrán tí ó dé láyé lé nìyẹn ní ìpìlẹ̀ àwọn èèyàn máa gbé ìwé kalẹ̀ sí ààyè kan táwọn èèyàn ti máa rí àbí kí wọ́n máa fi ọwọ́ ya nǹkan bóyá tára aṣọ ni àbí tára igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nísìnyí àwọn irinṣẹ́ pọ̀ táwọn èèyàn fi ya òun eléyìí náà ó jẹ́ kí ọ̀rọ̀ àwòrán kó gbajúmọ̀ kó sì pọ̀ káàkiri àwùjọ wa jẹ́nu pé lásìkò tá a wà yìí ẹni tó bá lóhùn níyàwòrán ó sọ pé ẹni tí ó wà bá kú ọ̀dùn ni ẹni tí ọ̀làjú òdé bá ẹni tó ṣe pé iwájú láyé kọjú sí ẹ̀yìn lòun kọ́ sí ayé nítorí pé wọ́n gbà pé ìṣesí ẹ̀ ní ó ti di ìṣesí gbogbo ọmọ ẹ̀dẹ́yàn ní gbogbo àwùjọ ẹ̀fẹ́ ẹni máa rí àwùjọ kan tí ẹ̀rí ní àwòrán àtẹ̀yí tí wọ́n fi jí gbẹ́ni àtẹ̀yí tí wọ́n fi òkúta gbẹ́ni àti èyí tí wọ́n fi amọ̀mọ́ àti èyí tí wọ́n fi ọwọ́ yà àbí èyí tí wọ́n fi irinṣẹ́ yà gbogbo àwòrán yìí kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn nítorí pé mùsùlùmí ẹnìkan ni tí ó ní ìmọ̀ nǹkan tí islam sọ nípa àwọn nǹkan tó ń bá yí nínú àwùjọ ṣé àwọn àwòrán yìí ṣó dáa bí ó dáa ṣó yẹ kí mùsùlùmí kó jẹ́ tí ó ma gbé àwòrán àbí tí ó ma ya àwòrán èèyàn yálà ojúlórí ni àbí ó jẹ́ ẹni ńlá nínú ìlú àbí tí àwọn èèyàn bàbára báwo yóò máa ṣàlàyé ẹ̀kú wa hadithi àkọ́kọ́ eléyìí tí ó wá nínú báàbù yìí tí hadith náà tó ti lálàáfíà látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó ń ṣe àlàyé fún wa nǹkan tí ọlọ́wọ́n bá mi subhanahu wa ta'ala tó sọ nípa ìyà àwòrán hadithi yìí àbúrò rà ló gbà wá ó sì mẹ́nu sahih bukhari hadithi tó lálàáfíà ní tí ó sì èméjì mẹ́ òṣìṣẹ́ ọlọ́wọ́ sallallahu alaihi ó sọ pé قال الله تعالى ومن أظلم ممن ذهب يخلق كخلقي فليخلق ذرة أو ليخلق حبة أو ليخلق شعيرا وشعره صلى الله عليه وسلم قل يا رسول الله kì í ṣọ̀rọ̀ òun o ọlọ́wọ́ ọba ní subhanahu wa ta'ala àdìsí ni wọ́n pè ní àdìsí ìyẹn ni ọ̀rọ̀ tí anábì sallallahu alaihi wa sallam tó sọ fún wa tó ní ọlọ́wọ́ ọba sọ olúwa man ablam mímọ̀ dáàbà yá kúrúkú kẹfọ́lì oníta ló fi ń ṣàbòsí bí ẹni tí òun náà ń dá ẹ̀dá gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ ìní ọlọ́wọ́ ọba ìtumọ̀ yẹn ni pé la ahada azlam mímọ̀ dáàbà yá kúrúkú kẹfọ́lì kò mà tẹ́ni tó fi ń ṣe àbòsí bí ẹni tó yẹ pé òun náà ń dá ẹ̀dá gẹ́gẹ́ bí ẹ̀dá ìdí ọlọ́wọ́ ọba ó ní tó bá rí bẹ́ẹ̀ tó bá mọ̀ pé òun lè dẹ́gà fàlẹ́yọ́ kùnkùn zúzọ àzázọ kí ya dá kòkòrò kékeré òun ni wọ́n ní nínú kòkòrò àwúrẹ̀lẹ́ ní wọ́n ni kó dáa àwọn ènìyàn kòròkò àbá àbí wóró kóró ilé tí ó máa wà nínú àwọn irúgbìn ilé ta máa ti bọ́lẹ̀ tí irúgbìn ó fi jáde tó bá mọ̀ sí òun lè dẹ́dà kí wọ́n onítọ̀hún kó dákóró àwọn yakhluqu sha'ira kódà sha'ira ìyẹnu dérò ní tó bá lágbára àti dá kódà hadithi òjíṣẹ́ aláwọ̀ sallallahu alaihi wa sallam ó sọ̀rọ̀ ńlá mẹ́ ọ̀rọ̀ tó tóbi kí kó súra kì nítorí pé nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni pé kò sẹ́ni tó fi ń ṣàbòsí jù bí ẹni tí òun náà ń dá ẹ̀dá gẹ́gẹ́ bí ẹ̀dá ọlọ́run ìyẹn pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó sọ pé ọlọ́run ọba ó pe onítọ̀hún lálábòsí bẹ́ẹ̀ sì ni a ò wá ní sọ pé ẹnìkan ni òun ní fi ṣe àbòsí jù látàrí iṣẹ́ kan tó ṣe àyàfi tó jẹ́ pé iṣẹ́ tó ṣe mì ẹ̀jẹ̀ ńlá ni nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú Qur'an a máa ròyìn àwọn ẹ̀ṣẹ̀ ńlá pẹ̀lú pé gbogbo ẹni tó bá ń ṣe mì òun ló fi ń ṣe àbòsí jù قالوا بني ومن أظلم ممن افترى على الله كذبا قالوا لكم أتنتم في يلاب سجو بي أنتيو دا دا قرام على الله لا يبغي على الله أصوصيك ومن أظلم ممن كذب على الله وكذب بالحق وكذب بالحق lọ́mọ jẹ́ àwọn ọba subhanahu wa ta'ala wọ́n ní kò mà tẹ́ni tó bí ń ṣe àbùtì bí ẹni tó ń pe ọlọ́wọ́ ọba ní ọ láàyè bòmí náà ó tún sọ pé ẹni tó ń mú kan ní ìlẹ́yìn ọlọ́run òun ni ó fi ń ṣe àbùtì jù ó túnmọ̀ sí pé iṣẹ́ tí ẹni ẹ̀ ṣe nìyí iṣẹ́ tí ó burú jáì níwájú ọlọ́run tí ọlọ́run ọba tó kórìíra rẹ̀ tí ọlọ́run ọba ń bínú sí iṣẹ́ tó ń ṣe irú ìròyìn tọ́lọ́ ọba fi ròyìn àwọn ẹni wọ̀nyí náà lọ́wọ́ ọba fi ròyìn ẹni tí òun náà ya àwòrán bóyá ó ń gbẹ́lére ni àbí ó ń yá pẹ̀lú ọwọ́ rẹ̀ àbí ń lo irinṣẹ́ láti fi yá. Oṣù aláwọ̀ sọ́dọ̀ ọmọ àríwọ̀ sọ́dọ̀ ó ní ẹni tí ó fi ń yàrá bò títù yẹn ó ní ọlọ́wọ́ ọba tó sáré wà sáárá fún ara rẹ̀ náà ló sọ bẹ́ẹ̀. Tí ọlọ́wọ́ ọ̀rọ̀ tí ọlọ́wọ́ ọba tó sáré wà sáárá sọ yìí, ṣé eléyìí túmọ̀ sí pé ẹni yẹn kò tẹ́ tó fi ń ya alábòsí bíi títí ẹ̀ wọ́n ní ìtumọ̀ méjìlá rẹ̀ tó tí a bá pa àwọn áyà tí a kà tán tí a bá pa wọ́n pọ̀ pọ̀ mọ́ ọ̀rọ̀ tí àwọn ìsọ̀rọ̀ wọn bọ̀ àárín wọn tẹ́lẹ̀ tó sọ yìí àwọn sọ pé àwọn tí wọ́n ń ṣe àwọn tẹ́wọ̀n yìí bákan náà ni wọ́n níbi ìṣe àbòbí tí ọlọ́run ọba tó ká àwọn ọ̀tá aláàbò ìyá alábòsí tí ọlọ́wọ́ ọba àdúgbà pé pé ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ọjọ́ tí a fi ròyìn wọn yìí ẹni tó fi ń ya alábòsí jù ní àwọn tó ń ṣiṣẹ́ yẹn òun lẹ́yìn tó bá ń ṣe lórúkọ náà èyí tá a ṣàlàyé tí a fẹ́ pé ẹni àwọn èèyàn tí wọ́n parọ́ pọ̀ alábòsí ti ni wọ́n ká fẹ́ pé ẹnìkan ò ya alábòsí bí ẹni tó pa ọmọ lọ àwọn èèyàn tí wọ́n ń bẹ́ káwọn náà ń ṣe ìwà káwọn ṣe nǹkan kan tí ọlọ́wọ́ ọba dá ẹnìkan ò wáyé ya jù bí tó ń dá nǹkan tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó dá ya ẹni pé òun náà fẹ́ dá nǹkan tọ́lọ́wọ́ ọba dá. ó fẹ́ fi jọ ẹ̀dá ọlọ́run irú eléyìí ọlọ́run bá tó kárọ̀ wọ̀ tààlà ó wọ́n pẹ́ pé tó bá léwu pé òun lè dà nǹkan a tó bá ń bẹ́ẹ̀ kó dá kòkòrò àwúrèdè ẹ̀yìn tó kéré jù nínú kòkòrò ní tó bá mọ̀ pé òun náà lè dà nǹkan eléyìí tààdì ni challenge ni tí ọlọ́wọ́ bá jù tí gbogbo ẹni tí òun náà ya àwòrán tó fi ń jọ ẹ̀dá ọlọ́wọ́. àwọn ní tí ò bá tún lè rí nǹkan tó lẹ́nu dá nítorí pé nǹkan tí ó kéré jù nínú àwọn nǹkan tó lẹ́nu òun ni kòkòrò yìí. àwọn ní nǹkan tó lẹ́nu tí ò bá lè rí dání kó tún fi yẹn lẹ̀. nǹkan tí ò lẹ́nu eré tó pé tá a bá jù sínú ilẹ̀ yóò mú jù jáde kóhun náà dá èso àbí àwọn tó ní tó bá lè dá nǹkan yìí kó tí ò bá lè fi yẹn nǹkan يستعين ọlọ́run tó lè dá ẹ̀ náà ó túmọ̀ sí pé kò sí tó lè dá nínú gbogbo rẹ̀ ẹni tí ò wá lè dá kankan nínú àwọn kan tí ọlọ́run dá kò wá lẹ́tọ̀ọ́ fún onítọ̀hún láti máa ya àwòrán nǹkan tí ọlọ́run ọba tó kánú fún ọ̀tá ara tó dáa ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọlọ́run ọba kan ká lọ́wọ́ tààlà tó sọ gẹ́gẹ́ bí a ti sọ pé àdéhùn yìí àdéhùn kò lè sí. ṣé ó túmọ̀ sí pé èèwọ̀ ni tó mùsùlùmí kó jẹ́ áti tí ó máa ya nǹkan tí ó máa yalé tí ó máa yagi tí ó máa ya mọ́tò tí ó máa ya tí ó máa yẹ̀yàn tí ó máa yẹ ọkùn ó túnmọ̀ sí pé kódà bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí gan ààrin kí ọ̀kan yà nítorí pé ọlọ́run ọba kò kárùn ún ọ̀tàálá ó ti fẹnu àtẹ́lẹ̀ àwọn fẹnu àtẹ́lẹ̀ àwọn tí wọ́n ya ọ̀nà ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nǹkan tí ọlọ́run ọba ṣe léwọ̀ òun náà ni nǹkan tó lẹ́mìí nínú àwọn tọ́nu nǹkan tọ́nà wọn bá àrùn ọ̀tà aládá gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́yàn gẹ́gẹ́ bí ẹranko gẹ́gẹ́ bí ẹyẹ àwọn ẹja àti kòkòrò àti bẹ́ẹ̀ eléyìí ni nǹkan tí ọlọ́run ọba sọ àrùn ọ̀tà alá tó ṣe dídá àwọn léèwọ̀ àbí yíyàwòrán wọn ló ṣe é léwọ̀ ṣùgbọ́n àwọn nǹkan tí ò bá lẹ́mìí gẹ́gẹ́ bí igi gẹ́gẹ́ bí mọ́tò gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ewé àtàwọn nǹkan míì náà téèyàn lè fi ọwọ́ ara rẹ̀ yà àbí tó lè fi irinṣẹ́ yà eléyìí kò sí láì nítorí náà kó kọ́kọ́ yé wa pé tí a bá sọ̀rọ̀ nípa pé ẹ kò ya àwòrán àbí a kò gbọ́dọ̀ pẹ́ ìwé nǹkan tí a ń sọ nípa rẹ̀ òun náà ni nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́nu. náà ọ̀nà tí àwọn èèyàn máa fi ń ya àwòrán ó pẹ̀ka jọ̀mọ́ àbí ó bẹ náà àwọn èèyàn tó ṣe pé bí àwọn bá mú òkúta àbí tí wọ́n bá mú igi àbí tí wọ́n bá mú ìwo màálù àti oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n máa ń lò láti fi gbẹ́ nǹkan àwọn ó bẹ níbẹ̀ ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n lẹ́nu gẹ́gẹ́ bí àwọn tí wọ́n mọ èyí abapapọ́lì tó wà tó ti wá sí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n mọ èrè oṣọ́wílẹ̀ tó wà ní tòsí wa ní ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ náà àti gbogbo àwọn èrè èrè èrè tó wà káàkiri àbí àwọn èrè àbí àwọn èèyàn tí ó ń bẹ nínú oníkálùkù wa náà ìyẹn àwọn kan nìyẹn àbáwọn èyí táwọn ẹlòmíì náà gbẹ́ tó yẹ pé wọ́n fẹ́ fi ṣọ̀ṣọ́ sínú ilé ni wọ́n lè gbẹ́ èrè ẹṣin wọ́n lè gbẹ́ èrè ẹranko bí nínú àwọn ẹranko eléyìí ní lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ kò tí ìyapa ẹnu lọ́dọ̀ wọn pé aráàlú mùsùlùmí kò gbọdọ̀ bẹ́ irú èrè bẹ́ẹ̀ kò sì gbọ́dọ̀ gbé sílé kò sì gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ sí èèyàn jẹ́ ẹni tí bóyá òun ti jẹ dúkìlá ni wọ́n sọ pé eré bàbá wa kọ́ra gbẹ́gbẹ́ ẹ̀rọ bá mọ́ àájá bẹ́ẹ̀ ṣe ṣe kalẹ̀ kẹ́ríkọ̀tù mọ́ ni tí kò gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ ìpanupọ̀lọ́ wà lọ́dọ̀ àwọn àpá ìgbé gbígbẹ́ èrè ní èrè èèyàn ní èrè ẹranko ní àtàwọn ọ̀sán tó lẹ́nu nínú àwọn ẹ̀dá ọlọ́run èèwọ̀ ni yálà ẹni yẹn ní àníyàn pé òun fẹ́ fi ìjọ ẹ̀dá ọlọ́run àbí ní àníyàn rẹ̀ ó kàn ní lẹ́nu pé òun fẹ́ fi ṣeré lásán ni jẹ́ sọ pé ìrìn ìpín kan fi ṣe rí àdìyẹ ìrìnkọ̀ fẹ́ fi ṣe declaration ni eléyìí kò sí apẹ̀lú lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ní mímọ́ ẹ̀sìn pé ara rẹ̀ nítorí pé eléyìí gangan ọ̀rọ̀ ni ìpìlẹ̀ ẹbọ bẹ́ẹ̀ sì ni òṣìṣẹ́ aláwọ̀ sọ́lọ́lọ́pọ̀ àlẹ́yìn ọ̀fẹ́lá nínú àwọn àkàdé ìsìká padà ká yóò yí wa pé àdókò sọ̀rọ̀ wọn kò àyè lọ́sẹ̀lá ó ta òbí gbẹ̀yìn. nítorí náà mùsùlùmí kì í gbére sílé yálà téèyàn ní àbíkí ẹranko àbí nǹkan lẹ́nu ìlú. náà nínú àwọn nǹkan tí ó tún kó sínú òun ni àwọn èèyàn tí wọ́n fi ọwọ́ wọn yá nǹkan láwọn ọ̀gá kan ní àwọn èèyàn lọ sí pátì ó wo ẹnìkan nínú àwọn tó lọ bá tó wà ní pátì yẹn ó wà bọ́tì kó ó máa yà ó máa yà ó máa yà tó bá tó àyà tó ló wà gbé lọ pé ẹ̀yin mo yà yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èèyàn nínú kọ̀ọ̀kan àwọn èèyàn máa ń yà yálà wọ́n yà á fún àǹfààní kan nínú àǹfààní àbí wọ́n yà á nítorí pé àwọn kọ̀ọ̀kan ti kówó ìyẹn náà àwọn àmì nínú pé àrùnsọ̀lọ́lọ́pọ̀ àìwọ̀sẹ́lá ó gba ọ̀gbẹ́ni kankanjá tó náà yà wọ̀n bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run sọ̀lọ́lọ́pọ̀ àìwọ̀sẹ́lá ó wá sọ fún pé ó má ya nǹkan mọ́ nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́nu tó bá jẹ́ má ya nǹkan ni kó ya igi kó ya ewé àbí kó ya nǹkan tí ò lẹ́nu bákan náà nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn ń gbà bá bí ya àwòrán ọ̀hún ni kí wọ́n ya àwòrán sí ara aṣọ ẹ̀wọ̀n sì eléyìí kì í ṣe pé wọ́n bẹ́ igi àbí wọ́n bẹ́ òkúta kì í ti kó wọ́n fi ọwọ́ ẹwọ́ yá ṣùgbọ́n wọ́n lè mú òògùn àbí kankan tí wọ́n fi ṣe tara sọ ṣé lẹ́yìn náà àwòrán ni àbí kí n ṣàwòrán àwòrán náà ni òun náà nítorí pé ọjọ́ kan òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́pọ̀ àìyàn sálà tó wọlé sọ ìyàwó àìsàn ó wá wípé ilé kékeré kan mẹ́ sí Aisha ta kọ́tìn sí kọ́tìn tó wá ta síbẹ̀ yìí àwòrán bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwòrán kan tí wọ́n yà yìí àwòrán nǹkan kan tó yẹ pé ẹ̀dá rẹ̀ kì í ṣe ẹ̀dá kan káàdì lọ́gbà nínú ọ̀rọ̀ ẹ̀dá ọlọ́run ṣùgbọ́n ó jọ ẹ̀dá ọlọ́run bóyá ẹṣin tó níyẹ òní àwòrán ẹ̀ àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó lè yẹ pé irú ẹ̀dá bẹ́ẹ̀ ó lè wá sí láyé ṣùgbọ́n wọ́n yà sí òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lọ́run àìyàn ọ̀tẹ́lá ó fajú ó bínú débi pé ìyàwó rẹ̀ mọ̀ pé òṣìṣẹ́ ọlọ́run inú rẹ̀ òtútù Moses ìbèrè lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam pé kí ló dé òṣìṣẹ́ ọlọ́run ní àwọn tí wọ́n ń ya àwòrán yìí ó fi àjọwọ́jọ́ ìlà ìyá rẹ̀. Eléyìí ló jẹ́ pé ó yé wa pé eléyìí náà lára rẹ̀ náà ni ìwọ̀ náà lòun náà. Ayé títà síwájú àwọn èèyàn wọn gbẹ èrè lọ títí bó tẹ̀jẹ́ kó wọ́n gbẹ ṣùgbọ́n wọ́n tún ti nǹkan mí kú nǹkan mí wo lọ́fi kú òun náà ni pé èyí táàjẹ máa ti wàhálà bá máa fi wákàtí kan láti fi ya àwòrán èèyàn kan nù ẹjẹ́ ká wá ẹnu iṣẹ́ eré tó ṣe pé ṣàbá ti tẹ́ẹ̀tì ẹ̀yìn òun náà ló gbé àwòrán ẹ̀dá ọlọ́run ọba jáde eléyìí àwọn àbá tí ìṣesí ìbáláyé wọ́n pín sọ́nà méjì lórí ẹ̀ àwọn kan ní àwòrán ni nítorí pé ẹ̀dá ọlọ́run ọba náà ni àwọn náà yà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó fọwọ́ yà á bákan náà àwọn náà ní irinṣẹ́ tí wọ́n fẹ́ fi yà á ní wọ́n láti tẹ̀kẹ̀ dépò ṣé kàlàbáàdì rẹ̀ lọ́wọ́ tààlà wọ́n ṣàlàyé pé àwọn tí wọ́n ya àwòrán yẹn ní pé kí wọ́n tó lè gbé àwòrán yẹn yà pẹ̀lú kámẹ́rà wọ́n láti tẹ́kì bí sẹ́kù bí mẹ́wàá kan tẹ́ pé wọ́n tẹ́tẹ̀ wọ́n tẹ́tẹ̀ wọ́n tẹ́tẹ̀ táwọn ló ti ṣe kí ni táwọn ló fi rí ẹ̀dá náà yẹn nítorí náà gẹ́gẹ́ bí ẹni tó ń náà fọwọ́ yà tó ń lọ ṣe wàhálà tí ó wò ó tí ó wò dáadáa àwọn náà ní nǹkan táwọn náà tẹ̀ kò sí ní iṣẹ́ ní tí wọ́n kì í ṣe ọwọ́ nítorí náà àwọn gba ìpè ìyẹn náà lára àwòrán ni tó jẹ́ wọ̀ tí mo fi gbọ́dọ̀ sọ náà àwọn kan gbà pé eré kì ṣe àwòrán tí ṣẹ̀rí àdìkàmáyà nítorí pé ẹni tó yá kò ní iṣẹ́ kankan tí ń ṣe mẹ́ ju pé ó pọ̀ tẹ́ iṣẹ́ kalẹ̀ nínú iṣẹ́ ti mú jáde àwọn onígbàgbà ẹni kéde ọdún phototype machine tí ẹ ti kéde tí wọ́n gbé ìwé lẹ́nu pé nǹkan tí ó mú jáde nǹkan tó wà mẹ́ náà wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyẹn ṣe rí ṣùgbọ́n tí ó nílẹ̀ jọmọ́ òun náà ni pé abirunṣẹ́ yà kò sọ́ di ìwọ̀ a kò sọ́ di ẹ̀tọ́ ara àwòrán náà lòun náà wà nítorí pé ta bá lọ sílẹ̀kùn yẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan làwọn èèyàn máa mú nǹkan ìgbàlódé láti ṣe kí ni láti lè fi fi nílẹ̀ pé à eléyàtọ̀ tí wọ́n ń ṣe láyé ọjọ́ tó jẹ́ o nítorí náà èyí tó nílẹ̀ ni pé èyí tá a fọwọ́ yà ni èyí tá a gbọ́ kalẹ̀ ni tó ní ìbòjì ni àbí ìta ṣe lára aṣọ gbogbo ẹ̀ pátápátá èèwọ̀ ni èyí tó lè kéde nínú ọ̀rọ̀ bá àwọn eléyìí wá nítorí pé ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe ká nínú ọ̀rọ̀ ọ̀pá súnà kankan ní káwọn náà máa yá èyí ò sọ eléyẹ di ẹ̀kọ́ oníkálùkù wọ́n ní gbíjà lọ́gọ́gùn wọn lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó gbilẹ̀ ní pé èèwọ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ jìnà náà àwọn tó tún wá sọ pé ó lẹ́tọ̀ nínú àwọn tí wọ́n ṣe lẹ́tọ̀ pé yà ó da èyí tí wọ́n fi kámẹ́rà yà wọ́n ní àlìyá pé àwọn ọ̀rọ̀ pé ṣẹ́kù fi ríwọ̀n ní ọlọ́pàá àárá àwọn sọ pé àwọn wípé eléyìí ló fẹ́ lékè pé ìyẹn ò ní jẹ́ kò ní kó sínú àwòrán eléyìí tí àwọn ènìyàn máa yà ṣùgbọ́n wọn náà tó wá lọ wọ́n tó wá ní pé síbẹ̀síbẹ̀ náà ò ṣé kìíní ṣé ẹ̀tọ́ ni àbí èèwọ̀ àwọn kan pé tó bá jẹ́ pé nǹkan tá a ṣe pẹ̀lú èròǹgbà pé abẹ́ fi mú abẹ́ fi ṣe nǹkan ẹ̀kọ́ wọ́n ni yóò jẹ́ tó bá jẹ́ pé èròǹgbà pé nǹkan ìwọ̀ lábẹ́ fi ṣe wọ́n ni yóò jẹ́ wọ̀ nínú omi ní nínú àwọn ọ̀rọ̀ wọn wọ́n ṣàlàyé pé ẹni tó bá ti ẹ̀fẹ́ ya àwòrán pé kò gbọ́dọ̀ ṣe pẹ̀lú èròǹgbà tó gbọ́ ẹ̀. alákọ̀ọ́kọ́ kò gbọ́dọ̀ fi kọ́lé ìyẹn àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ yá nítorí pé òun fẹ́ máa rántí ọjọ́ kan bóyá ọjọ́ tí mo ṣe yàwó á ah, mo fẹ́ máa rántí ọjọ́ tí mo ṣe yàwó àbọ́jọ́ tí mo ṣe graduation àwọn ọjọ́ tí mo kọ́lé àwọn ọjọ́ tí mo bímọ wọ́n ní àkọ́dọ̀ ya àwòrán nítorí jẹ́ nítorí pé ìpìlẹ̀ bọ́ òun náà ni pé àwọn èèyàn fẹ́ ìlú kalẹ̀ nítorí pé kí ni ọba àdìsọ́dápò kí wọ́n bá lè máa rántí àwọn bàbá wọn nítorí náà tó bá ń ya fọ́tò pẹ̀lú àdìsọ́dápò náà wọ́n ní lọ́dọ̀ àwọn ìwọ̀lélẹ̀ náà tí a bá ti wò ó kí lọ́pọ̀lọpọ̀ nítorí ẹ̀yà àkọsí ìjọba remembrance náà ni afẹ́fẹ́ wọ́n sí ọjọ́ ta ti yàwó ọjọ́ ta ti kú ya wa ọjọ́ tí a ṣe graduation ọjọ́ ta bímọ ọjọ́ àti tó dánú àti tí dá ọjọ́ bẹ́ẹ̀tì ọjọ́ kìnnìkan àwọn tẹ́ẹ̀tì tó lọ ọjọ́ tí bàtàwà gbá máa ń wà bàtàwà gbá máa ẹ̀tàwà tẹ́kọ́lì sù èròǹgbà wọn náà wọ́n ní kó má jẹ́ pẹ̀lú àníyàn wọ́n ní kó sì má jẹ́ níta àdéhùn kó má tún jẹ́ a afẹ́ fi ju ẹni tó wà nínú àwòrán yẹn afẹ́ fi ju gbéga. àwọn ọlọ́lá wa ní ẹjẹ́ àyàwòrán ọ̀rọ̀ nítorí pé ìpìlẹ̀ ẹbọ náà wọ́n fẹ́ fi sí àwọn ẹni ńlá ìwọ́n fẹ́ fi wọn tóbi náà ìrántí wọn ìbàbàrá wọn nítorí àwọn tí wọ́n ṣiṣẹ́ kakúkakú lórílẹ̀-èdè wa ẹjẹ́ àyàwòrán wọn láti máa fi wọn tóbi àti pé nǹkan kan oṣù àwọn tí wọ́n ń gbé fọ́tò àwọn àbá àwọn káyà kò sú wọn débẹ̀ sí tó kò sí pé ah, á àbá alágbádá ó tó bí àbá láàyè nílẹ̀ yorùbá kò tí ì sí àbá àkókò nítorí náà aláti gbé fọ́tò ẹ̀ ṣé wúwa wà ní ìwọ ọlọ́mọ bá yìí àfikà máa gbé fọ́tò ẹ̀ káàkiri ká gbé kọ́lé kí dáadáa kó lè wà nínú ilé wa ẹ̀ kí ló kù wọ́n. wọ́n ti wọ́n wáyé pé lùbáwọ́dì tùbá tó wáyé pé pẹ̀lú ìwọ̀nba pé nǹkan tó tó lẹ́tọ̀ọ́ ni gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ya international power tó fẹ́ lọ ṣe international passport ní so jẹ́ pé kò gbọ́dọ̀ wá fi àwòrán rẹ̀ sí kọ́ba àdìdámọ̀ so a sọ pé nítorí lọ tó ṣe kiri òun náà lè yà àwọn lọ́dọ̀ ti wọ́n ní nígbà táwọn sọ pé ìpìlẹ̀ ni pé kò ṣe àwòrán nì wọ́n ní ẹjọ́ bá yà pẹ̀lú èròǹgbà ẹ̀ àwọn onípe nígbà òwúrọ̀ àwọn máa pè ní pé pẹ̀lú pé nǹkan tó lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n tó wá gbà pé ìwọ̀nyí nìyí òun ó sọ pé ká ya passport bóyá dáìrí káàdì ni èyí ta fẹ́ lò láwọn fún àwọn presidential tó wá ní àbáwọn nǹkan mi òun ni ó lẹ́kọ̀ọ́ ní tọrọ wa nítorí ìdẹ́fẹ́ títí bí a àwọ̀ bọ́dá so tẹ́lẹ̀ fi yé wa pé ẹni tó ṣe é lẹ́kọ̀ọ́ àwọn wọ́n tún fi májọ̀mù nítorí náà káwọn èèyàn máa dákọ̀ pé ṣéèkù kan ní ìwà ìwọ̀n báwọn tààlà pé à wọ́n ní fọ́tò kù kò sí nǹkan tó burú mẹ́ ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ ṣéèkù yìí dáadáa ní ló wọ̀ pé ṣéèkù gan àwọn bọ́tà kù ṣé pé ìkan nínú àwọn ọmọ kéwu wọn tí àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ní wọ́n ti wá pé ọjọ́ kan wọ́n pe ṣẹ́kù sírí ọ̀rọ̀ ọ̀làwọ̀ tààlà ní jami'a islamiyya ní saudiya ní madina náà fún lẹ́kṣọ̀ kan sọ́jọ́ ẹ̀ ní ọwá ń fídíò wọ́n sọ pé bàbá sọ pé kọ́má fídíò àwọn ọ̀dọ́ pápá pé àwọn èèyàn tó kù wọ́n lè máa fídíò wọn ṣùgbọ́n wọn lè kọ́má fídíò àwọn subhanallah ìdájọ́ fídíò ni ó fi àtọ̀ sí ìdájọ́ fídíò síbẹ̀síbẹ̀ àwọn kan tó tàbí torí náà kí àwọn èèyàn kí wọ́n má lo àtẹ̀gùn pẹ̀lú àwọn fàtú àwọn àpá àkànnì especially ṣe kò tẹ̀lé wọ́n sọ pé ah, wọ́n ti lẹ́kọ̀ọ́ nítorí náà àwọn ẹlòmíì ibi tí ọ̀rọ̀ píṣọ̀ tó bá wọn dé wọ́n ti ẹ̀mọ́ kílà yà ẹlòmíì ẹ̀rí òun àtọmọ àti fámìlì ẹ̀rú fi sínú fọ́tò ẹlòmíì àyà òun àti ìyàwó ẹlẹ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì yóò gbé sórí facebook gbogbo ayé ni ó máa lò àgbàgbà àwọn obìnrin obìnrin míì pẹ̀lú jáàbù yóò gbéra rẹ̀ síbẹ̀ ó fi gbogbo ó fi ara rẹ̀ gbogbo gbogbo ayé dípò gbà àwọn ọ̀rẹ́ mi nìkan ló máa ń lù tí ọ̀rẹ́ nìkan ló lásẹ̀tì sí gúfà rẹ̀ àìmọye àwọn àìmọye tí ó ṣọra rẹ̀ tí ó rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí náà burú àti kìíní nítorí pé ó tẹ̀wá burú jà ìkórè àwọn ẹlòmíì tí ọba mi lásán yóò máa yóò máa dá nǹkan ní ilẹ̀ tara èèyàn ká sì máa sọ pé ẹni ẹni ojú agbe sí ayé tí gbogbo èèyàn máa ń gbogbo àwọn ìwà yẹn ní èyí tó ti ẹnu ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin ìwà ìlójútì ọlọ́run ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe àkọlé fún obìnrin ó ń tẹ́ kí obìnrin náà kó fúnra rẹ̀ lé mọ́kùnrin wa ara ẹ ti gbogbo ayé gbájú ẹ tó ń facebook ẹlòmíì orí whatsapp ní tiẹ̀ èyí tó máa fi ṣe kíní kọ́ kíní profile ẹ̀ ẹlòmíì gbẹ́ni sí lálẹ̀ subhanallah nínú àwọn aburú tí fọ́tò ìtumá bí òní pé ẹlòmíì gan ó lè ní ẹ òun fẹ́ fi fọ́tò nǹkan wọ ọ̀rẹ́ òun kan àbẹ́lì kan sájọ sọra wọn sájọ sọra wọn lórí pejú kò mọ́ òun yóò mọ́ yẹn àtọ́ta ti sọ̀rọ̀ ìtajú ṣáàtì ó jẹ́ kí ó rí ẹ̀ subhanallah òun ló bá tẹ́lẹ̀ Christian year olùjábù ó yẹ kí n ṣe mú pẹ́pẹ́ gbogbo gbọ́gbọ́n mo lè rí náà ṣùgbọ́n ẹlòmíì tó fi gbé ikú ó wà ní ìwọ ọmọlúwàbí náà ọ̀hún eléyìí tó ń ṣẹlẹ̀ nǹkan tó o ti gbé àwọn ọkọ̀ tó bí náà ni pé a ń gbé ìmọ̀ ayàwòrán ní ẹ̀tọ́ ni ẹni tó wá di ẹ̀sìn mọ̀ pé ìyàwòrán ni ìwọlé àwọn nǹkan aburú yẹn ni tí ò bá jẹ́ sí mọ̀ wọn dájọ́ nǹkan míì kò ní kó sí fún náà bẹ́ẹ̀ lọ́wọ́ sùkánù wọn sàálà jẹ́ lọ́wọ́ bá kí ọkùnrin wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. الحمد لله والصلاة والسلام ala asil la wabak ala jan ala ala ala ala ala ala ala ala ala ala Now, uh, nígbà tí nígbà tí àwọn àfá ń ṣe àlàyé pé àwọn àwòrán yìí tó bá jẹ́ pé fún àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ká máa yẹpẹrẹ bóyá ó wà lára ẹni àti wà lára footmark lápèjúwe tí a fa máa ń tẹ̀ mọ́lẹ̀ àbí nǹkan a máa ń fi wọ́lẹ̀ ni wọ́n ní irú àwọn bẹ́ẹ̀ ni táwọn ọba wọn bẹ kò sí problem nítorí pé àwọn kan yẹn ní gangan ṣùgbọ́n gbà tí wọ́n sọ̀rọ̀ nípa underwear bóyá bí singlet bàtà arápa arínà àbá mi tí wọ́n sọ pé ìyẹn náà ní lára ẹ̀ náà ni pé lára nǹkan tí ó yẹpẹrẹ náà ní káàlù fún nǹkan yẹpẹrẹ so arínà tí wọ́n gbà wọlé lóru ṣẹ́kùn tó yẹ̀wọ̀n lọ́wọ́ ọ̀tà àwọn sọ pé pé èyí tó dáa jù ká àwọ̀dì ìyẹn náà ọlọ́run àlọ́ so tàbá sọ pé tàbá dúró lórí pé ìyẹn ní a lè lò so ẹni tó bá gbà yóò máa jẹ́tọ̀ ṣùgbọ́n tàbá dúró lórí pé a ò lè lónìí ó túmọ̀ sí pé títà rẹ̀ náà ló ń jẹ́ ẹ̀tọ́ so wallahu alam ìyẹn ni ó ṣiṣẹ́ pẹ́rẹ́ nígbà ti jẹ́ pé bí ọ̀dàwẹ́ ni wallahu alam. Now, ìyẹn náà ni I think you understand. Okay, okay, okay. the image you have on the currency that It's still the same thing. So, but now we cannot change the currency, so we have to accept it. Uh -huh. So, it we be categorized as the rule. Uh -huh. So, but apart from that, if we are the leader now, we can change the currency. Uh -huh. But since we are not the leader and we all love money, <laughs> so we have to accept it like that. Now, okay. نعم bóyá ìbéèrè yìí yẹn bóyá ká tọ́ dìgbà míì tí ààyè bá wà tó tó máa níbi àlàyé tó pọ̀ kábíyé náà. náà tá a bá bí yín lérò pé àwọn píṣọ́ọ̀tì yìí kí ló dé tàbí tọ́jú wọn ẹ̀kọ́ tó máa sọ ní pé lọ́dọ̀ àwọn tí lọ́dọ̀ ṣe ìpèsèlú nǹkan táwọn gan gbà pé èèyàn lè yá ni fáwọn ẹ̀hẹ́ bó dẹ̀ yọ páwọn èèyàn gbọ́ wọn yí dáadáa so àwọn kan gbà pé kéèyàn kíkú ẹ̀yìn fún remembrance tó kù lẹ́sìn so irú yẹn nìyẹn ìrẹsìn kíkẹ́ lọ súnmọ́ kò wúlò náà náà lórí ọ̀rọ̀ bí wọ́n sọ pé passport pọ̀tù ṣé èèyàn lè yà àkókò pamọ́ so ọwọ́ yíya passport láti kó pamọ́ ni yóò jẹ́ pẹ̀lú pé bóyá èèyàn lọ sí ibi tí èèyàn lè di méjì yẹ́n wò pé méjì ní fún ọ̀ níyà méjì fún yàn pé bóyá kéré jù mẹ́rin lọ́mọ àyàfúnyàn àbí ọ̀hún nípa yà pé ó kọ́ lè já wá ní ọjọ́ kan tí ó pé èèyàn fẹ́ bukata tí ó dẹ̀ ní ní sí àwọn ní photographer àgbà ìlú pé kí tí ẹ̀ bá dé ìyẹn nìyí èèyàn tọ́jú ẹ̀ fún tọ̀wúrọ̀ náà ni tó wà láwà rẹ̀. Smile. bí àwọn tí ò kí ń jọ bí èèyàn àbí òun náà ni mo sọ òun náà ni mo sọ tí ò jọ bí èèyàn irú àwọn èèyàn sì wọn ò jọ èèyàn ṣùgbọ́n ìyẹn náà ní tí ọba lè àbọ̀ ẹ̀jẹ̀ tó bá yẹ pé kò sí gbogbo yá nǹkan kan ìyẹn fẹ́ ṣe fún ṣùgbọ́n àwọn èèyàn ní wọn kì í ṣe ọ̀dà ọlọ́run ṣùgbọ́n tí ó bá yẹ pé bóyá èèyàn ní nǹkan kan tó ṣe pàtàkì tí wọ́n fẹ́ lò fún yìí ကင်းအောင်ဝတ်ကြည့်ကြပါလားအဲ့ဒီဒီဒီနော်သွာတော်နေစုခိ naam nínú tafsiri Qurtubi Abu Abdullah tafsiri Qurtubi nígbàtí wọ́n ṣàlàyé wa qawlu lahu sujjadan nígbà tí wọ́n ń ṣe àlàyé pé àwọn ọmọ ìyá yusuf aleyhisselam wọ́n wọlé tọrọ anábi yusuf aleyhisselam wọ́n ti wúlẹ̀ ìmọ́mù kún túbí àwọn sàlàyé pé wíwúlẹ̀ tí wọ́n wúlẹ̀ fún yìí kì ń ṣe sùjúùdù ní wọ́n ṣe fún àkọ́kọ́ ṣùgbọ́n ìnáhù ni wọ́n tẹ̀ fún ni wọ́n tún wá ní títẹ̀yẹ gan pàápàá nínú ṣẹ̀rí ànábì yusuf aleyhisselam ìyẹn wà allowed pé èèyàn lè tẹ̀kúnyàn nínú ṣẹ̀rí àtàní ànábì yusuf aleyhisselam ṣùgbọ́n nínú ṣẹ̀rí islam ọlọ́wọ́ bá ti jẹ́ dìde nítorí ànábì sallallahu alaihi wa nígbà tí wọ́n bí léèrè pé ṣé tí ọmọ ìyá tí ó bá pàdé ọmọ ẹ̀yà ṣe kí a tẹ̀kọ̀kọ̀ fún ànábì ní rárá so ànábì ti yọ pé ta bá pàdé ara wa ní ká tẹ̀ fúnra wa bákan náà yàtọ̀ sí yẹn òjíṣẹ́ aláhùn sallallahu alayhi wa sallam ìkanná sàhábà rẹ̀ dágbà màtúlá ó lọ sí ìlú sáàmù ní ìjọkan nígbà tó dé orí ìgbà tó dé orí bí àwọn èèyàn ṣe ń ṣe fáwọn lọ́balọ́ba ó padà sọ́dọ̀ ànábì sọ̀rọ̀sílàm òun náà wúlẹ̀ fún ànábì ànábì kọ̀ fún pé kó má ṣe àwọn ọba jẹ nípa ni wọ́n ń ṣe yẹn bákan náà ànábì sọ̀rọ̀lọ́hùn nìyí ó rẹ̀ rírẹ̀ tó rẹ̀ nì kò lágbára àti padà jókòó àwọn èèyàn wá dúró lẹ́yìn nígbà táwọn bí kí n sọ ó sọ fún wọn pé ìṣe tí wọ́n ṣe ẹ̀nì ìṣe sí ọba àwọn ọba jẹlẹ́ńpá ni pé nígbà tó ti róhun tó ń dúkùú yẹn àwọn náà láti kí ni àwọn láti dúkùú nítorí pé àwọn ọba jẹlẹ́ńpá ni àwọn ni wọ́n máa ń dúkùú táwọn èèyàn máa ń dìbò àti àwọn ẹ̀rí míì náà tí àsìkò nílé gbà wá láti sọ so ìdọ̀bálẹ̀ ìkúnlẹ̀ ìtẹ̀kọ̀kọ̀ ní kò sínú islam wọ́n lè máa mú ẹ̀rí wá pé anábì adam alayhi salam pé ó àwọn mọ̀láíkà tẹ̀kù tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àáfẹ́ kíkí àwọn àgbàlagbà tí wọ́n máa tẹ̀kùn ọmọdé yorùbá ò sì ní sọ yẹn láíláí nítorí pé àwọn mọ̀láìkà síwájú ànábì Ádámù dáyé àbí náà ṣùgbọ́n ọlọ́run bá ti ní kí wọ́n tẹ̀ fún ànábì Ádámù eléyìí tí wọ́n ṣe yẹn gan wọ́n fi tẹ̀ láti ọlọ́run ọba ni kì í ṣe pé wọ́n sí pẹ̀lú ìfẹ́ inú ara wọn àwọn ẹ̀rí mi náà bẹ tó pọ̀ ìkannú àwọn ọmọ ìyá wa ṣe pàtàkì àtàwùní ó ti ó kọ síra tó lọ́kọ́ láti ṣàlàyé gbogbo àwọn kan wọ̀nyí tí àìkọ́ náà ọmọ ìyá wa bákan náà àpá Yusuf Aribi òun náà tún sí English ni tí a bá ní àtẹ̀sì tí a rí ìwé rẹ̀ a lè ka a tó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rù ńlẹ̀ náà. ó dà pé manners of greeting in Islam greetings in Islam òun tí wọ́n pe síra yìí náà. Àdáwì sallallahu alaihi wa sallam ó sọ pé jùzù ṣàwárí wọ́n kò líhà. Ó ní irun yìí ẹ̀bì lọ́lẹ̀ ẹ̀bì kú lọ́lẹ̀ láti fi ohun mọ́lẹ̀ so lọ́dọ̀ àwọn afáàrù ní òṣùlù wọn ni al'amuru yọ̀tẹ́lì lòójú nǹkan tí àṣẹ tí ó máa ń bí àbí tí ó máa ń pèpè sí àbí tó máa ń túmọ̀ sí òun náà ni pé kí ní ẹ̀ dandan ni bẹ́ẹ̀ sì ni nígbà míì nǹkan tọ́pẹ̀ ní dandan gbà míì tó jẹ́ àṣẹ ni àwọn orí nǹkan kan tó jẹ́ ẹ̀rí mi tí ó sọ di nǹkan tí kìí ṣe dandan ṣùgbọ́n kò sí nǹkan kan tó yọ àṣẹ yẹn kúrò ní dandan nítorí náà kí mo tún lè fi ògbọ́nlẹ̀ ní dandan ni àwọn ẹ̀rí mi náà tún bẹ tó yàtọ̀ sí ti àṣọ yẹn ṣùgbọ́n gbé kéèkìtì nítorí àsìkò bóyá last question náà. Nah. na sheri koti agọ nokoko manwekbatepit okanuwu wu opiolo awawozụtai ewon afẹ́mú nínú méjèèjì ṣófin ọlọ́run la máa mú ni àbí iṣẹ́ tí a ń ṣe gbogbo iṣẹ́ pátápátá kódà bí ọjá pa náà ló ní èèwọ̀ tiẹ̀ kí ọjá pa bóyá fọ́ níwá àti àbá tó ń kọmọ ń kéwù ni àbí ìmọ̀ọ́mù ni òun náà láwọn nǹkan tó jẹ́ ìwọ̀ ẹ̀ tó jẹ́ pé ẹni tó jẹ́ ìmọ̀ọ́mù ẹni tó jẹ́ àfọ́ níwá àti ẹni tí ó jẹ́ àfá ọmọ akọmọ kéwú tó gbọ́dọ̀ jìnà sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn iṣẹ́ tí oníkálùkù wá ń ṣe ìyẹn náà ló lé ìwọ tiẹ̀ nítorí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ọ̀làjú ti mú wá fún wa sọ àwa náà wà wò ó nǹkan tá a fẹ́ ṣe yẹn ṣe òfin ẹ̀sìn gbà àdúgbò gbà wọlé náà àwọn kan ní ma ń wà tó yẹ pé yóò bùkátà ìyàwòrán sọ nítorí ìdọ̀rú rí bóyá accident ṣẹlẹ̀ kan níbì kan so àwa lè rí a lè rí kíní yẹn bóyá ó bùkátà pé ta fẹ́ fi evidence wọn àwọn kan pé báyìí ló ṣe ṣẹlẹ̀ àyàfi ká tẹ́kì picture yẹn pé à ah, kíní yìí o báyìí ló ṣe ṣẹlẹ̀ o èyí ló lójú àbí ilé lójú àbí ìkíní yẹn kú o kò sí kó wọ́n parọ́ o ìyẹn ní yóò máa wá lábẹ́ ẹ̀dọ̀ wúrọ̀ tó ti so wọ́n kàn tí ò bá bùkátà pé ká take picture so ẹni tó jẹ́ journalist náà òun náà gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ ṣe irú yẹn lágbájá mo mo rí màbí mo bá sọ̀rọ̀ ó lè má bùkátà kò bùkátà pé kò take picture ṣùgbọ́n àwọn kan míì tó yẹ pé ó ṣe pàtàkì láti lè fi ẹ̀rí òdodo rinlẹ̀ ní à ń láti take picture àbí ka fídíò ẹ̀ káwọn èèyàn fi báyìí ló ṣe ṣẹlẹ̀ lóòótọ́ mo rí ni kì í ṣe pé wọ́n sọ fún mi òun náà ni tàbá ti lò ó fún nǹkan tá a fẹ́ lò ó fún nù ká ti kí ni àbá òun náà jù ọlọ́run sọ̀rọ̀ àná àná. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت